ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون هذا وقف الله بابا طلع رجع ọlọ́run ọba tí ó tún ti rọrùn fún wa láti pàdé lónìí adúpẹ́ bí ọjà ìṣe yé gbé apàdé lánàá báyé ìjọsí wò ṣùgbọ́n àdúgbò fọlọ́mọ bọba ọba rẹ̀ ga yọ̀yọ̀ lóyè. èmi náà tètè fóònù tí mo lọ sí ilé tú lónìí. ó tún fi náà ṣe irọ́ ẹ̀sán àwọn ìdáǹdìdì tó tóbi sàlàyé ọlọ́run ní وإذا قيل لهم تعالوا ثم بعثهم عن البيت تعالوا إما بو يستغفر لكم رسول الله ìránṣẹ́ ọlọ́run yọba yìí tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ní ẹ̀ńdínlógún ọlọ́run àti wáyé à ń tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀nà bẹ́ẹ̀ náà rẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run àbó foríjì àbí òní foríjì àmọ́ àmọ́ bẹ́ẹ̀ni pé kó da ìtọrọ àforíjì lọ ṣé bẹ́ẹ̀ náà rẹ̀ kọ́ á dẹ̀ máa ń yára kàn wípé yọ̀dà pẹ̀lú ṣùgbọ́n ẹni ànábì bá tọrọ àforíjì fún tó yẹ fi wé àforíjì táwọn àtọrọ fún ara lọ́dọ̀ ẹ sí pẹ̀lú mi sáré fi ń lò yìí ṣé ó ṣe fi wé àforíjì tí ànábì bá bá yàn tọrọ lọ́dọ̀ lọ ẹ ẹ ẹ ẹ dàgẹ́ ẹ̀lú ẹ̀lú ní ìtọ́lẹ̀ rẹ̀ ẹ̀ ò sí mo ti wálé mo ti gbọ́ sẹ́ni bọ́dì nílé ó bẹ̀rẹ̀ tó mo bá yàn àjò mi mo ti wálé nígbà tó rẹ̀ ní bọ́dì nílé mo ń tó fún sílẹ̀ لو ومنهم ورأيتهم يصدون وهم مستكبرون اللهم بارك الله عليك ونيكوي وإذا قيل لهم كما بكفوا عليك تعالوا أما أبو يستغفر لكم رسول الله ìrántí ọlọ́run ìjọba ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ibi tí mo ti lọ ní wípé táwa yìí bá tọrọ àforíjì fúnra wa tọ́lọ́ wọn bó foríjì àbí òní foríjì à ní fọwọ́ rẹ̀ gbáyà ṣùgbọ́n ní sáà nẹ́ẹ̀dì gángan bá wá bá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ wọn bó foríjì àbí òní ìbá àgbàgbé àwọn gbàgbá anákẹ́kọ̀ọ́jà lọ lẹ́gbẹ̀ẹ́ báyìí ní àwọn méjèèjì ń jẹ̀yàwó. ó sì ní ó sì darí ojúṣe onígbàgbà ó lè tó yẹ onígbàgbà ìṣe pẹ̀lú wọn bá wọn sì yá wọn sí sílẹ̀. sọdá ní ìtọ́lọ lọ́wọ́ àríwájú ọ̀sọ́là ń bá bá àyàn sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ló sàforíjì. ọlọ́run wa ní wọ́n wá sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ náà ẹ máa bọ̀ fún ọmọ رؤوسهم لووا رؤوسهم لووا رؤوسهم sẹ́nu ọ̀gbẹ́ tí wọ́n bá fọwọ́ yẹn pèsè ìkan nínú kọ́ lọ pé èèyàn ṣe àbíbẹ̀ rẹ̀ ọgbọ́n tí wọ́n bá fọwọ́ kí ni ìdùnnú rẹ̀ àwọn tí wọ́n á dùnnú rẹ̀ ń ṣe náà wá kí ni ìdùnnú rẹ̀ ṣùgbọ́n àwọn tí wọn láwọ́wáwó lọ́wọ́ ìtàhún wọn mìírí ni tí wọ́n wá mi orí yẹn làwáwó lọ́wọ́ ìtàhún wọn mìírí ni wọn báwọn ò ṣe láwọ́wáwó lọ́wọ́ wọ́n mọ̀ gbọ́n nídìí wọn ẹnu ohun a àwọn ọmọ mi orí wọn ni wọn máa fi rí nàkàrà tí wọn máa ṣe àtẹlẹ́ra wọn àtẹlẹ́ra wọn. wọ́n máa mi rí ìgbẹ́ bá mi lọ́rọ́ ẹ̀rọ bá mi lọ́rọ́ ẹ̀rọ bá mi lọ́rọ́ ẹ̀rọ ti ṣe. ẹ wà rí mo sọ fún yín wípé nígbà mo fẹ́ bẹ̀rẹ̀ mo ní àṣírí mi nínú àṣírí irọ́ àwọn báyà lọ́nà. ẹ̀dá kan ẹni tó bá dàgbà nígbà Muhammad sọ̀rọ̀ tó bá dàgbà ìmọ̀ sí ọlọ́run ní lóòótọ́ tí wọ́n sọ fún pé kọ́ wá jọ rẹ̀ kó bá tọrọ àforíjì náà lọ́dọ̀ ọ̀nà kó ẹ̀ dáhùn yẹn irọ́ tọ́nà ọba ni wọ́n ń pa níbẹ̀rẹ̀ yìí wá ń sí akalimu náà gbìn kó

ọlọ́ọ̀ni wà rọ̀ àìsà mún yàtò jóòna ọ̀rì wọn tí wọ́n ṣẹ̀rí padà wà wọ́n mú sáàkiri ẹ̀rọ tí wọ́n fi máa ṣe mọ́tòmọ́tò wọ́n máa ṣe àrùngá àwọn akẹ́nà àfáà wọ́n ní pé ìdítọ́lọ́run sọ àyíkalẹ̀ Onye ní abdullahi ibùdó ń bá wọ́n ní ní ìgbà tó ṣe pé ń sáyì kó tó rọ́ọ̀kú àwọn èèyàn rẹ̀ wá sọ fún yín pé à ẹ̀sán ló ń ṣe àwọn ibi tó ga sí lọ́gbọ́dọ̀ ànábi kọ́ bọ́ tọrọ àforíjì tó bá أمرتموني أن أؤمن فآمنت ẹ̀yin náà lẹ́pàá mi láti ẹni bí n ta Islam mo gbà lónìí mo sọ ọlọ́run ọba jọ. wàá amárùtò wọn ní lílùkà jáàtù fún àjáìtù ẹtọ́ ní ẹ̀yìn ọ̀sàká mo tún yọ ọ̀sàká ó tún wá di ìsìn ẹ̀tọ́ wá di láwọn lọ forí kan rẹ̀ fún àná tó gbà bá tó forí kan rẹ̀ fún àná sẹ́nu pé lẹ́mìí tiẹ̀ sì ní kò gbàgbà lẹ́yìn tẹ̀lẹ̀. wọ́n ní iná lọ́wọ́ bá ti tọ́ ara yẹn kalẹ̀ wípé wàyí dá bí lára wọn sẹ́nu ó lọ gá àwọn ọ̀nà mi. sẹ́ẹ̀ bá sọ fún wa yí pé ta ààlẹ́ o yẹ sọ́ọ̀ fi ra fún lọ́sọ̀rọ̀ olùkọ́ ìránṣẹ́ ọlọ́run yọba ń sọ̀rọ̀ àforíjì. ìyàwó àwọn olùkọ́ tàbí láwùwàrùn lóhùn sàáhùn wọ́n máa mìírí ní kí a máa fi rí nàkànàkà wọ́n fi rí nàkànàkà wọ́n padà kó lọ́dọ̀ rẹ̀ nítorí ọ̀kan sí lọ́dọ̀ rẹ̀ wà á mú kódà wọn mọ̀ sí ọmọdé wọn ṣe ń ga lójú ara wọn wọ́n jọra wọn lójú ara ní sàwá òun àdáyé ni sàwá òun àdáyé ni أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم jókòó. ọlọ́run bá ní sọ̀wá ònà àláyín ọdọ́ dálárọ̀ déédéé ló já sí àìsàkárùsàlámù ọba àbáwọn tó wà lórílẹ̀ amlamu tẹ́sán ìrìnlá hàn abọ́ ọba wọn tọrọ àforíjì

àwọn tó bá ti jẹ́ pòkì tó yẹ kí tọ́lọ̀ bá bá pàṣẹ wọ́n yọra wọn kó ọlọ ọlọ́run náà nìkan náà mọ. ọlọ́run náà nìkan náà mọ̀ ọbẹ̀ lọ́wọ́ bàbá tó la ẹ̀ka nínú àná rẹ̀ kọ́kọ́ ní àti ẹ̀. ṣé àmọ́ yìí pé aṣọ fún wa yìí pé sóra yìí àwọn rẹ̀ bó tó wá ni àyẹ̀bẹ̀ kan tàbí kẹ̀kẹ́ sáàgbàdì nítorí pé omi kan ní jẹ́mọ̀ èyí ibi omi yẹn náà lẹ́jọ́ pàdé dàgbò ṣe wá ní ẹnìkan nínú àwọn ará màdínà àti ẹnìkan nínú àwọn ará amájà ni wọ́n wá bá àwọn ará màdínà àìjọ́ rẹ̀ kan ìgbà tó wà fẹ́ dìjà nìkan eléyìí tó jẹ́ táwọn ará mùhájìrì rẹ̀ àwọn kan ní mọ́wúlá ló jẹ́ fún ọmọ rọ́jò lọ lọ́wọ́ pariwo wípé ní mùhájìrì rẹ̀ eléyìí tó jẹ́ ti àǹsọ́ọ̀rù náà bá pariwo ẹ̀yìn àǹsọ́ọ̀rù Ànábì sallallahu alaihi wa sallam ó ní àbídáwà ìjà ìlú yàtì wáyé wà yẹn tí èkó ti wà láyé ẹjọ́ ìkẹ̀kẹ́ àgbọ̀dà yìí. dàrú ha farinna ha irun òun ara rẹ̀ ọ̀dá ẹ má tẹ̀lé àwọn mùsùlùmí gbogbo wa òsì nǹkan ní ìyá muhadi òsì nǹkan ní ìyá ọ̀sán. sáà ọ̀gá tẹwàá rí yẹn tó ṣẹlẹ̀ ohun tí abdullahi bin ọba yìí fún ìsàlẹ̀ jẹ́ tó bá wọn yàrá ní nǹkan tí a rí nǹkan mọ́ àwọn tẹ́ gbà lálẹ́ ń bọ́ ń ṣe gbogbo ń dà wọ́n ti fẹ́ àwọn ọ̀dọ̀gbà mọ́ lọ́wọ́ tó àwọn tó ń bá yín bá fẹ́ bọ́ lọ́wọ́ wọn bá fẹ́ yín lẹ̀ lọ́wọ́ ẹ má náwó fún wọn ẹ má fún wọn lóúnjẹ mọ́. torí pé tájẹ̀tì wọn náà tẹ́lẹ̀ oúnjẹ wa wọ́n wá jẹ owó wa wọ́n wá gbà tẹ́ ẹ̀ bá fún wa lọ́wọ́ má tẹ́ ẹ̀ bọ́ wọn má wọ́n gbà lú wọn lọ ẹni tí ọba gbà lú lọ yóò wá dìgbà lọ nírọ̀gbẹ́ ọjọ́ mi yé ìdó sọ fún ìgbà tó wá sọ bẹ́ẹ̀ fún wa tán nítorí wọn sọ fáwọn èèyàn rẹ̀ wípé ẹ mọ̀ wọ́ọ̀lù o tàbá ti padà dé mọ̀dínà ni tí wọ́n wà láàrin ìlú wa àlàáàrùn mẹ́nira ọmọ àlú tó jẹ́jẹ́ ìlú yóò lè àjèjì fẹ́rẹ̀ pé ẹni yẹpẹrẹ ní níbi tí ìbá fèrè rẹ̀ yóò lè jáde àwọn ọ̀rọ̀ wọn yẹn ló sọ tí Zaid ibn Arqam gbọ́ lòun bá wá bá àníbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní nǹkan báyìí báyìí báyìí báyìí mọ̀ nílá mọ̀ nínú kí ló gbọ́ pé wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn lọ bá ànábì sí sallallahu alaihi wa sallam bó ti dìde ń bẹ̀rẹ̀ lọ́wọ́ wa bá ànábì sallallahu alaihi wa sallam ó ní wọ́n ní mọ̀ sọ báyìí mọ̀ sọ báyìí mọ̀ sọ báyìí kí ni sọ bẹ́ẹ̀ wàlúwàhìn ọba tó fọlọ́ ń gbọ́ra àwọn tó wà pẹ̀lú àníbi wọn sọ fún àníbìkà ó sì máa bọ́yá tó iṣẹ́ ìlú ló ṣe ṣe bọ́yọ́tọ̀ ní tọ́jọ́ tẹ́ ẹ àtàn yìí pé ànábì gbà àwọn ọjọ́ ẹ bó ti ní sẹ́yìn dùn nítọ́tọ̀ orí bẹ́ẹ̀ bá bọ́ parọ́ ó ní bànújẹ́ ńlá lọ́jọ́ fún un láti a fi rọ́ọ̀tì tí àti láti jẹ́ kí wọ́n wọ́n wí ń ọlọ́wọ́ a máa máa rí ìdíje rẹ̀ fáànù lọ tá a jọ ní mi الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفقوا. إلى آخر الكلمة. ẹsẹ̀lẹ̀ mo fẹ́ yọ àwọn kankan nínú àyà yìí kéékèèké ọlọ́ni hún àwọn mọ̀náàbì tí wọ́n yìí الذين يقولون أولا من صريفه لا تنفقوا على من عند رسول الله àwọn tí wọ́n láwọn wà lọ́dọ̀ ọ̀nà jẹ́ ọlọ́wọ̀n ọba àyẹn ẹ má dẹ̀wọ́ kàkà fún wọn mọ́ ẹja wa bẹ̀rẹ̀ láti fi mọ́mọ́ ìlàbí náà kò lóòrùn àwọn ni wọ́n máa ń sọ wípé gbadá rẹ̀ ń sọ̀rọ̀ bẹ́wà bùnú nìjọ́ lónìí alẹ́ nìkan lọ́sọ bẹ́ẹ̀ òye ani abdullahi bin ọba yìí bó ń sàlọ wá ìjọlọ bá fi ní àwọn ní ẹmọ sọ̀rọ̀ sáà sọmi nàmbà wá nìyẹn nàmbà tó lẹ́ẹ̀kan. lẹ́ẹ̀kan mo ní pé tí wọ́n bá pè wọ́n tọ́nà ọba sọ fún akẹ́ níwájú kan wá ọ̀dọ̀ anábìká náà ń sàtọ́rọ̀ àbúrò ìdìbò wọ́n mà mí wọ́n dẹ̀ yí padà mo ní ṣe ọlọ́run ọba sì yẹn pè wọ́n nírọ̀ pẹ̀lú tí wọ́n sọ wípé ajẹ́rìí pé ọ̀nà ṣe ọlọ́run sálàyé mi kékeré bẹ́ẹ̀ rí báyìí tó báyìí tí wọ́n gbà ní ọ̀nà ṣe ọlọ́run kílódé wọn nígbà kọ̀ọ̀kan wà pẹ̀lú sọ àtẹ̀lé mi débẹ̀ náà ọlọ́run wa ni wọ́n máa sọ wípé ẹ má náwó fáwọn tí wọ́n wà lọ́dọ̀ ọ̀nà ìṣẹ́ ọlọ́run tí àyà yẹn fẹ́ fún ìdí wọn tó àkẹ́rọ̀ ìṣẹ́ ọlọ́run nípa tí ọ̀rọ̀ mi ò wá wa máa ń lò tó yé wa tí ọdún wọn sọ ní yé ni sọ̀rọ̀ yẹn tó yé wa ní sọ̀rọ̀ àwọn kan ò fi gbọ́n tí mo sọ tó yé tí mo ń gbà láti wọ́n náà ní orí kílọ̀ wẹ̀ yìí bẹ́ẹ̀ sọ mo ní sọ́jọ́ oṣù dábì ló ó túmọ̀ sí ọmọ tí òun bá sọ̀rọ̀ mo wá ní kọ̀ sàlàyé wá wá wò lómi lápàdá mi ló yà á. ẹ gbà ọ dèrò ẹ tí mo sọ yé ooo tí ọba lè di yí ọ ọ lè báyà tí mo bí yẹ èyí ọ̀dẹ́ láì jẹ́ ní mo ṣe ń tọ̀ tí mo ṣe ń wojú yìí gan mo ṣe ń gbé yìnyín lókè tí mo ń tọ̀ yìnyín lókè àwọn èèyàn yìí gbà bọ̀ ọ́. ìlọ́jọ́ máa tẹnu máa yíké tó yẹ yín ká ááyà yẹn mo fẹ́ ká yàn nínú àwọn kankan náà nǹkan mẹ́ta ni mo ẹ̀fẹ́ sọ méjì méjì ò ní bóyá ní ìṣòwò àpẹẹrẹ kí ló ama wulẹ̀ sọ̀kẹ́ dáná ká máa tú àyà lọ. jẹ́ ẹ̀sẹ̀ méjì yẹn mo ti yẹ ní ìfi ìṣòlọ́wọ́ ni ní ìdí a ní rí pé ààyà yẹn ọ̀gá àwọn lọ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ nítorí ẹ̀fà ẹ̀fà yìí. ṣùgbọ́n nígbà tí ọ sọ ọ̀nà lo sí ìgò jámọ̀ fáwọn àtọ́pọ̀ lọ sọ bẹ́ẹ̀. síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ̀. ẹ̀ẹ́n ọ̀dẹ ní ẹlẹ́ẹ̀kejì kí a ti sọ bí wípé tí wọ́n sọ wípé ajẹ́rìí pé ràn ń ṣe ní ọyọ́ wọn ìyẹn ló fà tó fi jọ́jẹ́ pé nígbà wọn ni ẹ wá sí ìrántí ọlọ́run wá tọrọ àforíjì fún wọn làwọn ọ̀dọ́ gbàtúmọ̀ gbàtúmọ̀ ìrántí ọlọ́run. jẹ́ kí ẹ̀dá tó ti fi èsàn ló gbà káwọn òbí mi. wọ́n àgbà yìí pé iṣẹ́ tọ́lọ̀ ń fẹ́ràn ànábì ọ̀tọ̀. kí ẹ̀ pé wọ́n ní nífàkù ẹ̀rẹ́ ànífàkù lè ti kọ́ ju mi lóṣẹ̀ nífàkù tó ń sọ wọ́n ti wá sí lo gbólóhùn ẹ má náwó fáwọn tí wọ́n lọ́dọ̀ ránṣẹ́ ọlọ́ sẹ́yìn ọlọ́ tí wọ́n fẹ́ lẹ́kẹ̀ẹ́ta lẹ́kẹ̀ẹ́ta tí wọ́n ti sọ ẹ̀sọ́ mẹ́tẹ̀ẹ̀ta padà fún ṣẹ́wá ti mọ̀ pé ẹ̀rí sọ ẹ má wùlẹ̀ jẹ́ sọ ọ̀rá sí lọ́dọ̀ ọmọ ìyá rí ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ẹ má fáwọn tí mo lọ́dọ̀ ọ̀rá ń ṣe síbi tí wọ́n fi afẹ́ ìbá ti náwó fún ọmọ ọmọ wọn tù ká. ṣẹ̀wọ̀n pé ogun tó le jù tí wọ́n máa ń ṣí sí ìyàn ogun ẹkọ́nọ́mì economic war ló lè alḥarbu alẹ́tẹ̀tọ́rì ni wọ́n pèsè lábọ́ tí ẹ bá fẹ́ dín ọ̀jẹ́ nǹkankan láyé ẹ má jò ní akẹ́ẹ̀tì tó wó tí ẹ bá fẹ́ kẹ́rin kan ti ẹrú yín kú ẹ má jẹun náà lè dá owó nípa ara rẹ̀ ẹ rò rí pé tó bá dá gbé wájú báyìí lọ á dìbò mo sì lọ sí àníbì àwọn tó dáa fún dáadáa jù wá lọ nínú àwọn tí wọ́n ń gba democracy wọ́n ní ìdìbò wọ́n mọ̀ wo tv lọ́jọ́ òbò ni o wọ́n tàn tv wọ́n ṣe báyìí wọ́n jẹ̀ nílùú táyì kan ní àgbègbè yẹn wọ́n travel abroad àgbègbè àdìbò nàìjíríà lábọ̀ ẹlẹ́mìíràn lọ wá ẹlẹ́mìíràn lọ ní bọ́gáàmù kan ní france ní ìgbèrè kan ẹlẹ́mìíràn lọ ní gbàgbọ́n àlóhùn ẹ̀rọ àpá ẹ̀pà bẹ́ẹ̀ máa fà ní. ẹ lábẹ́jọ wà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pé òpó nínú òpó tó lè gbé lé ró owó wà ní. sábà bẹ́ẹ̀ kọ́mọ́ṣáláṣí ó lábẹ́ amẹ́fàánà owó abẹ́kọ́lé àlùwàlà owó síbẹ̀ náà bẹ̀ kọ́ táwọn èèyàn kan bá wà tí wọ́n máa kọ́mọ́ṣáláṣí yẹn máa náwó fún àwọn tí wọ́n ń tẹ̀sí ẹ wá ní ẹ máa náwó fún wọn. àti àyà ọ̀pọ̀lọpọ̀ kí lè rò pé ọ̀pọ̀lọpọ̀ yìí fẹ́jọ́ mọ̀lẹ́ ọjà àpá kí ló fà ó ti ní ọlọ́mọdé ni ọ̀dà àwọn fún ó lè fi ọ̀dà òkè tó wá pa ibi gbogbo ìlànà kí ló fẹ́ fi àwọn èèyàn bí ọ̀ kí lè fẹ́ fi ṣe iṣẹ́ ìjọba lọ́mọ wa ni àbíjẹ́ ọ̀jọba àríbi káwọn èèyàn ti ní ẹwà máa báwọn ọmọ àwọn nígbà tí lẹ́sìn dé yẹ́ẹ̀dẹ̀ lè wọ ní báyìí wọ́n ní abáyé wọ sọ́rí àwọn ọmọ ẹ̀ẹ́dẹ̀ dé ni ẹsẹ̀ sùúrù náà wọ́n dọ̀ jókòó náà ní bá dọ̀ jókòó tán àwọn ọmọ bá ṣe làwọn ọmọ wọn yóò àdíjẹ̀ yẹn wà ní káwà ẹ̀dọ̀ láti ní ìtò ìlà àwọn ẹ̀mọ́ àlọ́ yìí tí wọ́n pa ilẹ̀ nìkan lọ́yà ilẹ̀ èèyàn ti mọ́ ọmọ wa gbọ́dọ̀ mi ó ti wọ́n ní ọmọ yìí kò wẹ́n tó bá ń kó dúdú àmú nàìjíríà dúdú àmú bàbá dáyà kòtò bàbá dáyà ti o ìmọ̀ bàbá dáyà ti o dúdú àmú gbogbo ìdè bá mi kọ́ mọ̀ yìí dúdú ọlọ́kan tí kan fún mi tí mo rẹ̀ pọ́pọ̀ jù bá lọ o. ó dáhùn àti ìhùn àdó àgbà ẹni tó tún rẹ̀ mí ẹgbẹ́ ẹ̀gbọ́n. nínú òun pé láti kí ni ẹ ń kọ́ náà kí ni ẹ ń tì kí ni ẹ ń tì láyé. ọkùnrin kan tó jẹ gómìnà gbogbo tó kún un bẹ́ẹ̀ yẹ́lòmíì náà tó kún un bẹ́ẹ̀ yẹ́lòmíì tó wà bẹ́ẹ̀ tó dé bẹ́ẹ̀ ó yẹ kó ti yẹ yín báwọn tọ́lẹ́ni ó kéwù ti pọ̀ jù ó ti tó skul ilé ìwé rẹ̀ já káwọn mọ́ lọ ẹ̀wọ́n dàkú kí ni nọ́mbà àwọn tó kéwù ni nọ́mbà àwọn tó kàwé ìyá báwọn èèyàn kà ìbò owó jọra àwọn tó ń gbalẹ̀ jù ẹ̀wọ̀n ọ̀nà ìbí ó ẹ̀wọ̀n ọ̀nà ó ṣe ara rẹ̀ yàn sí. láàánú mi kú àdáyé ìdárò tó rí láàyè àwọn tó bá lọ ilé tí ẹrẹ ní géèjì wọn tí wọn ti rẹ ní géèjì wọn wọn ní kí wọn ẹrẹ àbúkáwọn yẹn káwọn tó wà lọ pa ara sáfẹ́jì àwọn náà ara sáfẹ́jì wọn sáfẹ́jì yẹn náà làwọn tìbò yìí náà lè àdọ́ yẹn bá wá kéwkéwkéwkéwkéw yẹn wá jáde fáwọn wọlé yàtọ̀ ọmọdé kan ní sùkúl ẹgbẹ́ ìgbà bàbá adáyẹ̀ tàbí tó ńláńláńlá lẹ́kọ̀ọ́ sẹ́ńtọ́ dá ìbá náà nìyí pòfẹ́sọ̀ mi èdè pòfẹ́sọ̀ mi sílẹ̀ sí wọn sẹ́ẹ̀rí tó ní bẹ̀ ní ara wọn ó ti tàbí méjì pòfẹ́sọ̀ ìjọba rẹ̀ ní kí wọ́n bá jẹ́ pé wọ́n gbé e ní ó bá ka ìjà bí sáárà ní dípò ọmọ ìjà mẹ́à ní ẹni tí ọba tó wọ̀ bá tó pọ̀ láyé tí wọ́n dẹ̀ gbà wọ́n ṣiṣẹ́ tí wọ́n jọjọ máa rí sàdúrígẹ̀dì kan náà tí wọ́n

sí àwọn tán tó wọ́n wá bá ẹnìkan tó bá jẹ́ mùsùlùmí tó ní bálù wọ́n kọ́kọ́ promise ẹ̀ láwọn kankan náà wọ́n kọ́ wọ́n lè kọ́kọ́ sọ pé gbogbo àwọn ọmọ rẹ̀ wọ́n lọ abroad wọ́n lè kọ́kọ́ sọ pé tó bá rí sí èlò kan ló mọ̀ gbà lóru tẹ́tọ́ wá rí pé ọmọ kí ó tó tó máa fi kéwù yẹn ti àwọn èèyàn lọ́nà ẹgbẹ́ nìkan bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà kan fájà ní kà lásùbá yóò máa pariwo lálálálálálá wọ́n á sì jẹ ẹ̀ṣẹ̀ ààrẹ lórí ẹgbẹ́ kó lè bá bá wọn sí àwọn èèyàn lọ́nà láàdùn ìbú aláàmán ẹ̀ńdà ọ̀tún láàyè tí wọ́n bá fẹ́ ṣẹ̀sìn ọlọ́run tó wọ́n fẹ́ dúró lé yàtọ̀ lọ sí wọn mọ̀nà ó fún ọmọ òjò ni wọ́n náà jẹ́ tó lájú tó dáa ìgbà àwọn àbá àjánjú mọ̀dá fi kíra yìí wọn àfẹ́ káwọn tí náwó bá wọn padà lẹ́yìn wọn ni ibi tí wọ́n lọ díẹ̀ díẹ̀ nù. ogun ọ̀nà àjíjẹ́ ọ̀nà ọ̀fún ọ̀nà jẹ́jì ọ̀nà ọ̀run ẹ̀ ní tí wàá sí ní ìfẹ́ lómi ìlàyé bọ́dọ̀ kí ló fà kéde kíkù òdòdó ti ń jẹ tẹ bá ti fẹ́ lé àwọn èèyàn kúrò níbi ọ̀dọ́dọ́ wọ́n á máa mọ̀ òdodo yẹn ní àti ìlú ọmọ ìdókò fún wọn síbẹ̀ ní àjọ ẹ̀ dáhùn yóò máa lè rí strategy ni àwọn àgbẹ̀rẹ̀ níbi ìlú wọn alẹ̀ wọ́n wá lò jù àwọn wákò alẹ́ ìgbà wọn ká àwọn tí wọn bọ lẹ́rú náà wọ́n tún ń ta àwọn wá tẹ́ oníbi èèyàn pẹ̀lú gbogbo òbí bàbò ìgbọ́sí wọ́n wá ẹ̀pọ̀ wa ní dídídídídídídídídídí bẹ́ẹ̀ bá tó wá dé ẹ tó wà náà ní ìsìn wọ́n wò polú wọ́n lọ rí fáìn rẹ lọ wọ́n tún wá ta fún àgbà ẹ̀ wọ́n wà kú wọ́n rà lọ àwọn wà lọ rí fáìn wọ́n wà tún wọ́n ta fún àgbà. eléyàn nìkan kọ́ wọ́n bá léyàn tí wọ́n ní lọ́ndọ̀ wọ́n wà mú wọ́n lò jẹ́ ojú láti gbé àwọn wà dùn wọ́n mọ̀ náà wọ́n tó mẹ́wọ̀n ẹ̀dá kù wọ́n lẹ́ni ó gbé gíní kan ní gíní kan kò ló gíní kan bí ẹni tó gíní ẹni tó tà á lẹ̀ lẹ́ẹ̀dá ní ṣé ẹ máa dúró bílíọ̀nù owó nàìjíríà tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n àjẹ́ dání ọ̀dọ́ wọn ló sọ. eré ìdí wọn ọmọ ibo ní àjò sí gbàgà káàlù àríwí náà ń pè kí kó bá ṣe pé kò tó àbùkù uk west africa ni wọn nílùú wọn lè dábìlì ẹ̀rí wọ́n gba abẹ́ ẹ̀yẹ ẹ̀tàn ọ̀dọ̀ wọn náà lọ sálọ bóòlù ti lọ́dọ̀ àwọn ìwà àtàwọn wa wọn. títí mú nàìjíríà rẹ̀ níbi ìjẹ́ ìbùsí ń pè lọ. ìwà ń ṣe lọ bẹ́ẹ̀ wọn à ní pé rárá corruption ojú ọ̀pù bíi sẹ́kọ̀ọ́ ti tako democracy ṣe bẹ́ẹ̀ àbíyẹ́sẹ̀ democracy kọ́ ló láwọn kóòtù tó yẹ ẹ̀lú kóra yín lọ. ẹni ọba jọ̀ọ̀pù bẹ́ẹ̀lì ṣe àmọ́ wípé ó ti tako democracy ìyọ́n tó dùn ọ̀fẹ́ lùdí ọlá làgbà ẹ àwọn ilé ẹ̀ka mú fún àdàpadà wá sí ní kílẹ̀ǹdì ọlọ́run wọ́n wá tàn wọ́n tàn wá sí kẹ́yà wọ́n tàn wá bẹ́ẹ̀ <laughs> kẹ́yà àti nàìjíríà dẹ̀ ní ìgbéríga japan ó lè ní ìyẹn báyìí wọ́n máa ń tí ò bá jáde kúrò nílùú ìlú wọn lè ẹ dákun bẹ́ẹ̀ bá sọ lè ìyá kí jalè tán kọ́ ní dákun owó tí mo jí ní ìbá kópa mọ́ nígbà tí a bá kó àwọn owó yẹn kúrò nínú ẹkọ́nọ́mì yìí ẹ̀yìn náà mọ̀ gbádùn tẹ́ ẹ bá ti ń gbádùn àwọn ọmọ yìí ní jáde ilé ìwé tán tẹ́lá àwọn fẹ́ wá lọ́dọ̀ wọn lọ mélòó gbogbo wọn ẹgbẹ́ ẹjọ́ ọjọ́ ń pè ń jápa àwọn èèyàn wá ń ṣe mẹ́dísìn bí ibi wọn ò ti kàwé wọn ò ti parí wọn ò lówó bí ìkéré àwọn lọ́tọ́ nọ́ọ̀sì àwọn lọ́tọ́ ní ìrọ̀pọ̀ ẹjọ́ mi yé ẹnìkan bẹ́ẹ̀ náà àmà yà wá nígbà dídí ń bẹ lọ wọn ò lọ wọn lọ jíjẹ ẹni o abọ́ yìí má bọ̀ tá ó fọ abọ́ ìbìrẹ́ bẹ́ẹ̀ bọ̀ lásìkò lásìkò ní ìfọ̀bọ̀ ìgbà tó bá ti kó kíní ọ̀hún ní ẹ̀mọ̀kẹ́ ọ̀gá ah owó ẹ̀fọ́ dójú rẹ̀ rí lọ gbọ́mọ ẹnìkan gómìnà ni ó ti kú ó lóun tó mọ́tò àrí kan rìn mọ́tò àrí ayáwó òkú ní sùn iwájú àwọn ìdíwọ́ kò kú dà sí ní ara ní àmì àdá náà ṣùgbọ́n wá gbé ogun làákà ìtura àtọ́gùn ogun kámẹ́lì lọ wájú torí tẹ́ ẹ bá tí ẹ bá ti ń gbádùn ẹnu yín ó pọ̀ ẹ sì parapọ̀ ẹ sì parapọ̀ ṣùgbọ́n bí a bá ti ń jẹ yín ẹni tí ó sá lọ Canada ọ̀sán àtàyà bá dùn yìí àwọn náà wọ́n jùlọ máa sọ fún ìgbẹ́ ìdìbẹ́lọ̀pù ìlú oyin ẹ̀dùn náà bìí ní ọjọ́ ìjọrí ìrìn ó pé ẹwà jẹ máa padà síbẹ̀ wọ́n wọ̀n lẹ́sìn náà يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ọ̀la ọ̀la ìṣọ́ àlọ́ àbí. wà ní láàyè kọ̀dà ìlú sámà wá ti wà ní àbí wà láàyè nínú náà ìlú ọ̀la ọ̀rùn. ẹ̀rọ ọ̀bọ̀ bàtọ́lá rẹ̀ ga ó láwọn ni ó máa sọ wípé ẹ máa ń náwó báwọn ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìránṣẹ́ ọ̀rọ̀ sẹ́ni òun ni wọ́n máa sọ wípé ìjọba ń bẹ níwá àwùjọ tàbí wọn bẹ níbi ìjókòó kan táwọn yẹn ń fi ń àdáńtò ẹ̀sìn ọlọ́run dá wọn ọba ti dá wọn kò bẹ̀ tó ọba ṣèkẹta nu méjèèjì tí wọ́n fẹ́ jọ ń sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ ẹjọ́ ní mọ̀ sọ̀rọ̀ sẹ́rí àpèjúwe rẹ̀ ó ní ara وقال موسى ربنا إنك أبيت فرعون وملعه زينة وأموالا في الحياة الدنيا وكبراتكم ربنا ليضلوا عن سبيلك ربنا طمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم ولم يروا أنا بقى موسى جاي مين يا ولهم فرعون أتعلم يعني لو تركوا لبعضهم ولهم في عجوة ìgbà tó ṣe kí aya to tó bá jẹ́ àwà tó kú máa ní ẹ̀yìn ẹ̀yìn ká ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ mélòó ni bóòlù méjì torí pé arúnà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tàbí ń tàbí bẹ́ẹ̀ méjì mi yé àbí wọ́n ń sọ ọ̀rọ̀ tí ọjà ìwọ náà bá bá wọn gbẹ́nu sí ẹjọjọ sọ ni lọ́wọ́ bá lè dá wọn lákẹ́ ọ ò sì fún kúrò mbẹ́ ẹjọjọ sọ. níjẹ́ tí wàá mà wí pé bọ́ ọ bá dá wọn lákẹ́ ẹjọjọ sọ bọ́ ọ bá kúrò mbẹ́ ọ ẹjọjọ sọ oníṣẹ́ ìdìbò náà kọ. kí àkókò náà bẹ́ẹ̀ mẹ́ ìgbẹ́ńgbà tó ń dọ̀ àwọn àyòkù rẹ̀ ìtí ń wí oúnjẹ wọn lọ́rùn wọn jọjọ ń wí ó dẹ̀ ń plan rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ kọ́rọ̀ tẹ́lí nínú àwọn àfa wọ́n máa ń pè ìhùn pé aláàrin ọ̀sánì wẹ́lì mùsùlùmí mo ti sọ́ọ́ dáadáa kí ẹni tó nǹkan bẹ́ẹ̀ nìkan bá bẹ̀rẹ̀ hop tí wọn náà wá fi kiri rẹ̀ sétí ẹni ń kọ́ ẹnìkan kọrin burúkú ìwọ́ta àánú mẹ́mórí káàdì ọwọ́ àṣẹṣe ní omi ń yọ àwẹ̀ àbọ̀ omi mú omi ń yọ táìmù àbọ̀ omi ń gbádùn ara rẹ gbogbo ẹ̀ṣẹ̀ tí ó gbà lórí òun ni fi ń kọ ìwọ́n náà gbà. ṣùgbọ́n ọkàn ń kọjá lọ kọjá nìkan tó wà nínú nàìjíríà ìjọ ní gbòòrì bó bá ti ń kọjá bó bá ti ẹ̀dínlẹ̀ epo bí bá ti ẹ̀jú orin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́yà lé epo gbogbo ilé epo ní ìsìn orí náà epo yóò máa kí lálálá ní inú wa mọ bí epo àti orí ìjọba àti kankan náà ara tí wàhálà ti sọ dáa lè láyé yìí ẹ dákun ẹ̀kọ́ aláwọ̀ ebe lọ báwọn èèyàn bá ti ń ṣe tí ò dá kó lánàá tó o bá lágbára àti dá wọn alákẹ́kọ̀ọ́ rẹ̀ sọ̀kan kan tó ọba ti lágbára eléyìí bóyá wọ́n lọ bóyá wọ́n jù ẹ lọ bóyá owó rí jẹ bó ti kú láàrin tó ọba ti ṣe kankan nù méjèèjì ẹlẹ́jọ́ wà bẹ̀rẹ̀ lọ ìrìnpa agbọ́miyé ẹlẹ́jọ́ ṣe kí ni mọ̀rọ̀ padà àkọ́yé ìdí tí homo lẹ́dí náà yàkó lónà tó wáyé bó ti ẹyẹ pẹ́ nìkan ló sọ ṣé ìyẹn tó ìyẹn ti kí àbọ̀ wọ́n wá ní látún fi kú aláàmọ́ni ń járọ tó ní láàrín torí ẹ̀rìkì mọ́ máa ń tẹnu mọ́ fún àdúgbò àti àwọn afá mú èsì nǹkan kan lẹ̀kọ́ máa lọ́nà àlùkọ́ta tá a bá tú àyà yẹn pé wọ́n sọ wípé rọ̀ sóòlì láì wọ́n sì gbàgbọ́ ó tako ojú tá à ń sọ fún àwọn àkẹ́rẹ́ ìdílé àkẹ́rẹ́ ìdílé bẹ̀ kọ́ wọ́n lọ́wọ́ síbẹ̀ náà ẹbẹ̀ kan ní èsì tí ní rọ̀súlù láìlẹ̀ kò yé àlàyé ni mo rí lórí rẹ̀ èmi náà ma ń aka ní o mo ma ń aka mo ma ń aka ni mo ma ń wá ọ̀dọ̀ àwọn àbámu kan máa ń wá lọ níṣẹ́ ìyọ̀ká fún yìí ní fún yìí ní fún ilẹ̀ méjì tí mo rí lọ́wọ́ báyìí tí mo ní

ẹ̀rọ láàánú àlùfà ọ̀dọ̀ àfà ni ó tó bá ní ìdí àfà ọ̀dọ̀ tí ó tẹ̀yàn rìn ní ọ̀lọ́ síbẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ wọ́n bá wọ́n fẹ́ ṣe ẹ̀yàn àfà nu fi ọ́ sí ẹ̀yẹ. àbí àwọn ń sọ irú ẹ̀ náà ni aláàmánì. ẹ̀ńdà lọ́sọ́rì láàyè ìyẹn ló fi ń takun dáàbí sọ̀wọ́ làtọ́ ó sì gbọ́dọ̀ mọ̀ tẹ̀lé ó tẹ̀lé sí àpò ó wo lè háàpù ó wo sìbáàpù sìbáàpù ni ti ń bọ̀ lọ́wọ́ ní sáájú lè háàpù ni tó tẹ̀lé ó wo arábìnrin ti mọ́ tìkọ̀ sí i lóòfin ní tutù lóòfin ní máa túkùrá nìkan mọ́ takùrá rẹ̀ ẹ bá náà kankan máa fáwọn tí ń bẹ lọ́dọ̀ yìí ránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bá ti náwó fún wọn mọ́ àtàyà wọn fá ló ẹdáàkùn mọ́ rántí ìdájẹ́ àrọ̀mí àwọn tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́run bá kẹwọn ẹdáàkùn láyé ìgbà náà èyí ojú mọ́jọ́ máa kékeré èèyàn dọ́là lówó oṣù mi o tó ti bá ní parí láti ọjọ́ àpò èlò dọ́là ní kù láwọn ọmọ ìbẹ́lọ̀ tó lọ jẹ́ dọ́là wọn tó yí dọ́là bá ti wọ́n owó tí wọ́n ní àwọn sì ti da iye wọn bá ń ṣe dọ́là lọ́jọ́ tẹ ẹ̀ẹ́dẹ́gbà sára ní owó tí wọ́n sàn fún mi ìrọ̀fẹ́ gbọ́ mi ní wọ́n ti máa ń ṣe ń gbà náà bàbá sì fi ń bá jẹ̀jẹ́ ayé lọ díẹ̀ díẹ̀ àmì ń ṣé ẹ rí kí ni ọ̀tọ́jọ́ sí kí sọ́lá lójú dáìjà tí wọ́n lẹ̀ wọ́n lọ sí wáàsí ẹjí wọ́n ti wáàsí kiri gbogbo àdúgbò kò sí wáàsí kankan wọn. dáadó bí kó ara wọn nígbà òsì rẹ àtàyà fàdù lójú dáìjà yóò lè fi dáàbì pàdé lóṣù lójú ẹlẹ mọ́ọ̀mù yóò lè fi dáàbì pàdé lóṣù máa bínú mi ọ̀wá lómi à kálọ̀ wà ní ẹ̀wọ̀n máa ti mọ́ọ̀mù ó àwọn bàbá mọ̀gbà náà wọ́n máa jẹ́ ẹ̀mẹ́ nínú ọ̀rà bá wá àti ọ̀lọ́rọ̀ ẹlòmí òjì ẹ̀rẹ́ ti wá àdúgbò wàhálà Elu ọlọ́run wọlé ayé tóbi rẹ̀ ìjọba ta ọjọ́ ọlọ́run bá tán rẹ̀ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́tọ̀ tí wọ́n tó rí nǹkan máa fi ṣe àánú ọlọ́run ni èmi ọ̀dọ́ wọn ṣàdé wọn ní pé eré àbímọ̀ tọrọ gbèbí inú lọ́dà ọdí mọ́ lọ́dẹ̀ múra mọ́ lọ́dẹ̀ inú ọlọ́kẹ́ ń bẹ̀ tẹ́wé àmúgbò rẹ̀ ìjẹ́ ni ọba àjà ọlọ́run bàbá àlùbáríkà nàìjíríà yí ọ̀rọ̀ ṣéèdì lélẹ̀ ẹ̀ dààmú kàwé ẹ̀fọ́ ádámù ti dánwò nínú tó burú jù nàìjíríà láyé tí mo rí tí ń bà mí láyé ní nàìjíríà fi iye ọdún tó fi kàwé wà nísìn ewu àdéhùn tó ní agbára lẹ́yìn ọdún mẹ́rin mi ti dídé tó fi kàwé fẹ́ǹsì ẹlòmí ọdún mẹ́jọ ẹlòmí ọdún mẹ́fà dídé yọ nígbà tí iye ọdún tó fi kàwé ẹ bá wò ló ẹ dáadáa wàyé tẹ lómi kí ló lè tó bẹ́ẹ̀ kí ni question abuja ń ṣe tì ẹ̀yà lọ secondary school ọjáde ọjáde ọjáde ló fi jẹ́sẹ̀ sírì wàlẹ̀ rẹ̀ sírì ẹ̀ wá ní ọ̀pá wà ń tún oṣù wà ń tún oṣù àwọn náà yà ń lọ special center ọlọ́run ló ní wọ́n mú nẹ́kọ̀ wá èèyàn tí ò ní ti wọ school sẹ́yìn kí n gbà nẹ́kọ̀ tó dé ó tún rọ̀ jẹ́ kúrò lóra dáadáa wọ̀nyẹn. ayọ́ àmà ẹlòmí ìjẹ tó láti ètò tó ẹlòmí tó tètè ní rìsọ́ọ̀tì rìsọ́ọ̀tì tẹ ẹlòmí tètè pé etí dáàbọ̀ aṣojú rẹ̀ ni yóò ní kọ́ọ̀sì tẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí dáàbọ̀. tọ́ba tó wá gba tó kiri kẹrẹ wọ́n lọ wá gbìyànjú wọ́n ní ọdún ti gé ìdààmú ẹlòmí gbàgbà wọ́n rẹ̀ ní tó gba two eight kiri kan tí ó sì fi rájò sí ìgbà tí wọ́n ti fún kọ́ọ̀sì jẹun fún wọ́n ti fún níbi ó ti lọ ó tó lọ sí èmi ẹ̀yìn ká ti sọ ó ní ojú ọmọ wa dá bájú gẹ́gẹ́ máa lọ léèrè ìjàkà káwá bí ti ọwọ́ kàtà máa wò lórí ẹni tí ọba yá láti wọ sùkú tí ọba yá nígbà ilé ìwòrán ìgbà ilé ó léwu ó léwu àbíkọ́ ń sàánú wà ládùn gbìkúgbì pé kò sí dọ́kàn ìjọba ẹ máa sanwó ni tó bá ṣe ìlú ibi táwọn èèyàn ti ń kẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ ìjọba ní ó sanwó ìjọba náà ní fẹ́kọ̀ọ́ sanwó dànù tẹ́lẹ̀ pé ìjọba ní ná owó tá à ń ná lórí àwọn ẹ̀gbáǹkì yẹn rárá wọ́n wọ̀ gbọ́dọ̀ sí wọ́n á ṣe kóòtù tó bá bá làákà yẹn mú làákà yóò lé dọ́gba sílé ayé òkú ká mọ́ máa yàn tí wọ́n lọ sí kéèkì nínú Ìlọrin ní wọ́n padà lé dànù ọ wá lọ láàdùn ẹ lọ sí fọ́ọ̀sì tó ń lọ wà láì fọ́ọ̀sì kíláàsì ní fọ́ọ̀sì kíláàsì tó ibi màá tó dé mo ní ọ̀rọ̀ ẹ́ eh, láàmú nígbà tó náà wà ń sọ̀tàn ara rẹ̀ mo tó wà ní jẹ́ tó náà ní ìkíwú fọ́ọ̀sì kíláàsì tó ní láti lọ́ba tó dọ̀rọ̀ yá ni pé bàbá tó ń gbé ní ọdún sèǹtàfíù ẹ̀ ń jẹ́ ọ̀rọ̀ sí kéèdì mi fọ́ọ̀sì àmọ́ ti kó rírì òkú ìyàn ọ̀bá làkà rẹ̀ mú wọ́n náà jẹ́ ọmọ tó bá làkà rẹ̀ mú wọ́n máa wá ní ọ̀dọ́ ọ̀nà ọ̀pẹ̀ ń bẹ̀ sí ìlú rárá ẹ̀dá ìlú tí àfẹ́ jẹ́ ríkì kan lọ tẹ́lẹ̀ wọ́n àfẹ́jọ́ dá fún yín wọ́n àfẹ́jọ́ dá fún mẹ̀kúnnù àbọ́mọ mẹ̀kúnnù bóun ó jẹ́ ábúrẹ́jì fún ọjọ́ bá tọ́ bóun ó jẹ́ àdálẹ̀ yín lọ́wọ́ àbí gbàálẹ̀ ọ̀dà aláàtò ń yẹ̀bọ̀ alámánà ìjà ọ̀tún kí wọ́n lè bá àtúkà wáyé ìlà ìhà wáyé ìwà ọ̀tọ̀ gbogbo sáàmà wẹ̀lẹ̀ arúgbì ọlọ́run fi máa ń sáàmà nìkan wọ́n ní gbogbo pẹ́pẹ́ ọ̀rọ̀ tí ń bẹ lórí ilẹ̀ pátápátá ọlọ́run lórí. wàrà ṣe ń jáde mọ́nà ní ìsinmi aláyà wà láì bọ́tíbọ́tí lè dá tó fún ẹ tó bá lò ní náwó sẹ́sìn ọlọ́run ọlọ́run já àwọn tí ọ̀nà jù kọ́dà àwọn tó ọlọ́run ní náà fún ọlọ́run sì sàwọn náà dọ̀rọ̀ ọlọ́run ní kò kàn yí àwọn ọ̀fọ̀dà mi wọ́n á yìí torí ọ̀rọ̀ kò sí lọ́wọ́ ẹ̀dá ọlọ́mọ wa ẹni tó bá wù ní fún eléyìí tó fún wa táàbì rẹ̀ tìlẹ̀ sí ọlọ́run kò fún wa eléyìí tó bẹ̀ sí lọ́wọ́ wa ọlọ́run là wá ń bẹ̀ ọlọ́run sàánú wa wá sí kò yẹ dáadáa ìnáta aláàbò ní ẹ̀dá ọjọ́ ti lọ sábà rẹ̀ tó dìbò dáadáa yọ. Sorry, ìlú ah. ti lọ lọ́rin bọ̀ láti fún fún mi tó ń jáde ìjàgbá ní tó bá ti wọ̀ Thank ah. you.